tú ọpọlọ ẹ̀ síta and drop what is in your hand your hands are up turn back because the game is up. white everything game nígbà tó jẹ́ pé game tí a jọ ń play yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. tó bá tún dùn bẹ́ẹ̀ ọdún yìí ò ní dùn fún ẹ mo fẹ́ mọ iye ọ̀tẹ̀ tó wà nínú ẹ wọn ò ní mú ìwà ìwà mu hmm. bẹ́ẹ̀ ni wàá jẹ́ kó wọn tó ń dún láti inú ìbọn yìí. É com gel. lójú kókó jagun la bíbọ orí ojú ayé ojú ayé pọ́n. oyè wọlé. ibi ni mo bọ́ ìbọn pọ̀ sí náà ọpẹ ò sí nímọ̀ kí ló ṣé ó pòórá nìyàn bó ó lò ṣíjú. I don't know I don't know. Ah, ah, Oyè ìtura mú nìjẹkùn let's go. Abiri eh? ọgbọ́n òun ó yẹ kọ́kọ́ ẹ̀ wà níbí ah, kò ń ṣe afẹ́fẹ́ náà tàbá ló ń ṣe ló kàn pòórá àbójẹ́ bí òkìní tàbá ló bọ́ sínú yẹgbẹ́ àrímọ́. ẹ gbàgbé agbára lè jagbára lọ let's just go let's leave this place please let's go let's go. rè méje méje rè àbá fẹ́ mọ lójú àríyàn lọ́wọ́ wa yé ohun tún dà ẹ ẹ jọ ní. kí ló ṣẹlẹ̀ wàhálà ti ṣẹlẹ̀ o wàhálà ti ṣẹlẹ̀ bàbá bàbá kí ló ṣẹlẹ̀ bàbá ẹ wo ẹ wo èwo nígbà tẹ̀mí àtọ̀gá lọ ló kà ṣe bọ́ọ̀lì nínú mọ́tò ló kà bá lọ ká ká ká olùfi sóni mo kò gbọ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. èkì máa lẹ lọ́gbọ́n. ọ̀gá ti kú àwọn ti kọ̀ ká. fọlọ́run sọ èèyàn mẹ́wàá tó ń tẹ̀lé èèyàn kan ṣoṣo. ó kú tì. ẹ jẹ́ ká máa sá lọ. ẹ jọ àgbàrá àtàṣe yìí ọkọ̀ fọlọ́sọ ló wà ní. náà kàn fi gbìyànjú agbára wọn mo wá fi hàn wọ́n wípé ọkọ ó yàtọ̀ sí ọkọ. Ah! bàbá mi ìwọ bàbá sì ti di ayé mi ah! bàbá bàbá bàbá irúmọlẹ̀ irúmọlẹ̀. Ah! lọ nìyẹn o ẹ padà sẹ́nu sẹ́yìn. Ah, sá kò tí ì lọ kò tí ì lọ. kí ló dé. àtòrí ah, bí mi ṣe rí ọmọkùnrin kò kí n ṣe iṣẹ́ kidnapping nìkan ló máa ṣe ó sì máa ṣe àwọn iṣẹ́ bíi bunkering stealing àti assassinating. and so. sá eh, ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí kéèsì yìí. But the faint and illogical within a very short period of time owó wa máa tẹ̀. the only thing tó kù tá a kàn dúró fún ni pé kẹ́ fún wa ní approval láti continue case ẹ pa ó jì ẹ tó rí àtòkú àtàyè ẹ. ọmọ Yorùbá pẹ̀lú gbogbo àwọn agbára wọn yìí. Hmm. Okay Oh. I wish you best of luck but ẹ jẹ́ kọ́ ọmọ ọ̀dọ́ náà ò fi ọ̀nà ṣe o ó okay can fall out. Thank you. tayé mọ ẹ̀yin àgbògìrìjà ẹ bá wọlé ọ̀run dànù lónìí o kẹ ẹ bá tún tayé mọ àwògìrìjà. àgbògìrìjà ẹ bá mi wọlé ọ̀run dànù kẹ ẹ tún tayé mọ. ọ̀tọ̀tọ̀tọ̀ ọ̀rọ̀ rọ̀rọ̀ ọ̀tọ̀tọ̀ la jẹ̀pà ọ̀tọ̀tọ̀ la jẹ̀mú wọn pe awo lónìí awo ò jẹ́ etí awo di sígbẹ́kù ayé ò dáhùn etí ayé di sí gbé agbanipa. àgbòkè ìyá ẹ bá mi wọlé ọ̀run dànù kẹwàá tún táyé mu. ǹjẹ́ kí la ó fi gbókè yìí lọ o àwọn àgbògìrìjà ni wọ́n bá wa gbókè yìí lọ o àgbògìrìjà ni wọ́n bá wa gbókè yìí lọ ǹjẹ́ kí la ó fi gbókè yìí lọ o àwọn àgbògìrìjà ni wọ́n bá wa gbókè yìí lọ o àgbòkè ìjà ni wọ́n bá wa gbókè yìí lọ. That is our next target. And it has to be tomorrow. But boss, come on, Itabani cannot like come on, risk because I need more information. Next time, have to query authority. Èmi jẹ́ kó bá jẹ wọn sàn. Sorry boss. Èmi tí mo ní ká lọ jí diamond ẹgbẹ́. Mo ti ṣe findings mi dáadáa nípa ẹ̀. Kò dẹ̀ sí ọjọ́ tí a lè gbé tó kọjá ọ̀la tó jẹ́ October first. yes boss. boss. confam ni bàbá sọ mm-hmm. ah, ó tọrọ ni ẹ̀yin náà ti wò wọn ìwà yẹn wọn ti kó security díẹ̀ kú bẹ́ẹ̀ tí ẹ̀yin táwọn wá dẹ̀ October first àwọn náà lè wá ṣe kí ni àwọn kawó nínú bí yóò a kì í. wọ́n ti mọ ní kí n sọ fún yín gentlemen aago mẹ́wàá ọ̀la ìyẹn àárọ̀ la ní láti lọ káàdì gbọ́dọ̀ lójú ìṣẹ́jú mẹ́wàá lọ́bẹ̀. tẹ́ẹ̀ yẹn náà dáa ìgbà tó ti jẹ́ pé tẹ́ẹ̀ ní kọ́ńfọ̀ gómìnà máa débẹ̀ lọ́la àwa náà ń láti tètè débẹ̀ kí security yẹn lè wà tightened before the arrival of the governor but sa tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíi stadium bíi àwọn open place láti máa ń ṣe ayẹyẹ October first. <laughs> ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ òun ló jẹ́ kó kọ́lé ẹ̀ sókè gogoro ah, eh, báyìí ni màá ṣe nǹkan mi kò padà láti jọta láyé ti dáyé nígbà tí gómìnà dẹ̀ ti sọ pé bóun ṣe fẹ́ nìyẹn a ní láti cooperate pẹ̀lú ẹ̀ ni. ẹ eh, ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ àbí àwọn tí ó ṣà ń ṣe àkóso lé lórí nìyẹn ẹ wo gómìnà wa ń gbìyànjú gan mo ti ẹ̀ gbọ́ wípé ó ní ọ̀dọ̀ àwọn àkàndá ẹ̀dá ìyẹn àwọn ọmọ tí ò níyà gbogbo wọn bẹ́ẹ̀ yẹn ibẹ̀ ló ń fẹ́ ṣe àjọ̀dún tọdún. yà ó ní gbogbo ibi tí ìjọba ní ohun mèremère sí àti àwọn ibi tí ọwọ́jà ìjọba ò dé ó ní gbogbo ibẹ̀ ló máa dé láti mọ àǹfààní tí ó yẹ oníkálukú. ó mm, ẹ lè máa lọ sílé torí pé ilẹ̀ ti ń ṣú ẹ sọ fáwọn boys yín ká pàdé níbẹ̀ ní ìtàtì lọ́la ó dàrú. Hmm, Babatunde Ìṣọ̀lá Fọlọ́nṣọ́ alákọ́lẹ̀ ògùnbé. Babatunde Ìṣọ̀lá Fọlọ́nṣọ́. Security alert. Intruders detected. Intruders detected. activated. Transmission in progress. Access granted. Transmission in progress. Access granted. 442R over. Sir, we have a situation here. Two of the policemen are down already. Reasons unknown yet, sir. I think it would be advisable for the governor not to come around now, sir. Over. All right, sir, we shall do that. And sir, the ambulance. Send it over now, sir. Yes, sir. Guys, yes boss. Relax. Ó ti di, ó ti dèrè ọmọdé. Asa asa lolo, lolo, lolo. lolo, asálolo lolo, asálolo arìnlolo arìnlolo arìnlolo asákùbẹ́kùbẹ́ arìnkùbẹ́kùbẹ́ ló ń ṣèṣù ọ̀dàrà tó jagun tiẹ̀ tó jẹrí ayé ìtẹ́ ọba lẹ́yìn dúró lé lórí ẹ̀ gbọ́dọ̀ jagun ọba ti ìtẹ́ òṣùgbó lẹ dúró lé lórí ẹ̀ gbọ́dọ̀ jagun òṣùgbó tì ìtẹ́ ìmùlẹ̀ lẹ dúró lé lórí ẹ̀ gbọ́dọ̀ jagun ìmùlẹ̀ tì. èbúra kí n fojú kan ìgbodò ẹ̀yin fọ́ kí n fojú kan ìròmọ adìyẹ tó ní rogbo ó yá. ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ọ̀fẹ́ gbé ẹ kúrò níbi tí o wà. tí ẹ wà yẹn ò kì í ṣe ilé. ọ̀fẹ́ gẹ̀gẹ̀ ibi ẹ kì í ṣe ọ̀hún tó wà. your phone is ringing. Mommy, mommy, where are you? Mommy. Okay. Oh yeah. ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀, ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀, bá mi lọ gbé ṣọ̀lá Mommy, where are you? Ah! á sọ. di àgbẹ̀dọ̀ bẹ́gun bá wọnú aṣọ afọ̀hún eégún bólóró bá gẹ̀gùn orò afọ̀hún orò àlùpàá ìdá àtẹwé alásùnwádà iṣẹ́ tí a bá rán ìkànnì kan jẹ́ ó yẹ padà. àbọ̀ wa bá lọ́rọ̀ ti dáadé o torí mi kò mọ̀gbà tó wọlé. èwo ló fẹ́ ká dá sínú méjèèjì ń sàn ṣé ti mọ́mí ẹ̀ ní àbí tèmi tó ń sọ. méjèèjì náà ni. kọ́kọ́ lọ gẹ́ẹ̀tù mi wá fún mọ́mí ẹ̀ ṣáà bó ṣe ń ṣe. ìtàn ìtọ́lá. Oye, oye, oye, oye, kí ló ń ṣe é mú ti wá ẹ̀dọ́fíìsì ẹ̀mí rẹ̀ náà? Kí ló dé kí ló ń ṣe ń bí? Èmi èmi ah eré bẹ́ẹ̀ dùn mí ńlẹ̀ o ah, dúró ẹ mú wọn kì í ṣẹ̀ràn bẹ́ẹ̀ lò rẹ ni èmi wà díẹ̀ tó ń jù sínú cell fún odidi oṣù méjì ṣé màá mọ̀ mọ̀ kàn gbébọn yìí fún ọ́fíìsà ẹgbẹ́ mi tí mo mọ̀ pé same course ń fight fún èmi ìwọ ló máa rò bẹ́ẹ̀ ó mọ̀ pé èmi lọ́lọ́pàá ìwọ lọ́lọ́pàá àwọn fámìlì ẹni ò kì í ṣọlọ́pàá náà wọ́n ń ṣọlọ́pàá. Ah, ẹ dúró ká ní bóyá ọ̀gbọ́n ẹ bá lọ ṣe bẹ́ẹ̀ ó bá kú ẹ wọn ò bá máa prosecute mi. ẹ wọn lè ṣe yẹn wọn lè ṣe yẹn gbogbo àwọn officers náà ló wà ní side ẹ̀ náà and n tí mo fẹ́ kó mọ̀ ni pé either good or bad the show must go on so òun ní ìlàkọ̀ tí máa kárí bọ̀nú kárí jọ ẹ ṣé ká padà surface ká lọ ṣe one or two things. àbẹ̀rẹ̀ tí bàbá mi rí Babátúndé Ìṣọ̀lá Fọlọ́nṣọ́ hmm. bá mi sọ fún yín pé ìtúnramú ò ní já ikùn ah, ah. ìjàmbọ̀ ìjà ò tí ì dé rárá. má ṣe yẹn má ṣe yẹn sọ pé eku ló ń lé kiri oyè. tí mi ò bá ṣe gbogbo ilé fún ẹ sọ fún mi ta ni mo fẹ́ ṣe fún. Oh. ọlábàtà òun ló múdò ṣan. tí bàbá ọmọ bá wà láyé òun lọmọ máa máa yàn. Barman, please. You're welcome, sir. You're welcome, baby. Vodka. You're looking good, sir. Vodka. Thank you, and you're not looking bad, too. Thank you, sir. Do for baby. I don't know, maybe you like ice cube. Mm. Oh, find this way. It's fine this way. <laughs> yeah. What? Alafia fún yín. How are you? Mm. Àjọjẹ ló máa ń gbà. Hmm. Oyèwọlé Martins. My name's Ah Babatunde Ishola Folorunsho. Hello? Ọ̀rẹ́? Ǹjẹ́ o mọ̀ yí pé àgbọ̀nrín ti pàdé ọlọ́dẹ? Ẹ ṣùgbọ́n àgbọ̀nrín yẹn sin. Mo mọ̀ pé tágbọ̀nrín bá ti sin, ọjọ́ ọkú ẹ̀ máa ń yẹ ni. Ẹ ó yẹ lónìí ó ti fi síjọ́ mi. Ẹ̀bí mọ̀ darling. àdàbà máa ń po ògèdè gbogbo èrò ọkọ ẹ̀ níbi ẹni pé ẹyẹ lè gbọ́ nítorí pé ẹyẹ lè gbọ́ ó máa ń wá tìrì sí ọ̀rọ̀ ẹ̀ àṣìbẹ nípò òun rè <laughs> do you get that. no I don't worry I will explain to you later. I don't know what's going on. so enjoy rẹ. no torí mood ẹ ti change mi ọmọdé ọmọ kò tó ń ṣẹlẹ̀. Uh, o ò jẹ́ ń fi dúdú pe funfun torí pé eégún mọ ni èèyàn mọ́. Oh. eégún mọ ni èèyàn mọ́ ǹjẹ́ o mọ̀ pé àìpọ̀lọpọ̀ àwọn èèyàn mẹ́ni tó wà nínú ẹ̀kọ́ nítorí ojú wọn léegun ṣe múra àmọ́ kàn lè fi ojú àràmàǹdà ojú àìkánikún ojú àìrí ni wọ́n lè fi wòra wò àmọ́ very sure kò séégún ọ̀nílẹ̀ mọ́ tó máa wà nínú ẹ̀kú tí èmi ò ní mọ́ aláìláì. <laughs> ẹ kò burú ngbà náà a jẹ́ wípé ojú atúnra rí òwe àkàlàmàgbò. bẹ́ẹ̀ni mẹ́ta nǹkan tí gbọ́ yóò rí wípé ọjọ́ tí o jí ọ̀rọ̀ àtòjú tí wọ́n bá jọ pàdé ọjọ́ náà lẹ́wọ́ ojú máa ń bàjẹ́ lóòótọ́ ni pé ojú máa ń túra rí òwe àkàlà ó dọjọ́ òun. <laughs> ọ̀rẹ́ máa gbọ́ ọ mo fẹ́ kó mọ̀ yìí pé ọjọ́ kan á jọ́ kan lónìí tí òkété máa ṣe ìsà. ya wa mú iná ta kì í bọlé na tí náà jó kété bọ́ síta táfò yẹ kúrú abọ́sọ ọmọ ènìyàn ǹjẹ́ o yí pé a máa dùn lórí ni àìfi èèyàn pé pe ó o hmm? máa ń jẹ́ kọ̀pọ̀lọpọ̀ ewu ekun gege a wá fi àìkánikún a fi wọlé tẹkùn lọ ẹkùn abámu abájẹtìtì agẹtẹgùtẹgùn kò bá ní símọ lórí ilẹ̀ wọn bá ní gbọrọ ẹ̀wọ̀n láéláé. <laughs> now um, ṣé o lè ṣàlàyé gbogbo àfiwé àṣàmù àbí kò yé mi. àwọn yorùbá ní ẹwà èdè ni mò ń sọ fún ẹ ó yẹ kó yẹ má ṣe bí bébì. Mm-hmm a jẹ́ wípé ó di igi lónìí nìyẹn èmi di alàgbà lúgbú omi ọjọ́ tínú bá bígi ẹ awolu omi ayalu mi tínú bá wá bí omi mi alàgbà lúgbú omi á sì gbègi ẹ lọ bó ṣe gùn tó ní ṣe máa gbé ẹ lọ bẹ́ẹ̀ ni mo sọ. <laughs> my dear are you good. no. i'll see you later. ah uncle. ah. <laughs> Hmm. èrè pé tó ń ṣeré ọwọ́ ó fẹ́ jóná láì nípa ni. ti wà lẹ́kọ̀ọ́ sí bá mi wá nǹkan tó mọ́ra fún ọmọ mi. Hmm. mo ti gbọ́ bàbá ọmọ. Hmm. please what do you have there. yogurt ẹyin yogurt ẹyin ló máa láì. bíi mélòó nìyẹn. Eh, ẹ máa kó gbogbo ẹ. bíi mẹ́rin àbí. méjì ti tó. ẹ lóye pọ̀ sí. Um, sorry mr. oyewole martins. okay mr oyewole martins. Hey ẹ jọ mi ò mọ ìjókòó wa níbí báyìí because every minute and hours the man ti oh, ń lò ó má ta sí mi gan bá ṣe jókòó yìí ó ti ń díṣẹ́ ìtẹ̀mí lọ́wọ́. Hmm. iṣẹ́ kí ló ń ṣe. aṣẹ́wó ni. oh wow aṣẹ́wó oh, ó ó dáa bẹ́ẹ̀ ah. bí aṣẹ́wó ṣàyà ju olè lo. i mean you are using what you have to to get what you want. exactly ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ àbí àṣà jẹun. yeah yeah you right. so and, ṣe fún yín. Mm, ǹjẹ́ o mọ̀ yí pé láì má bá ẹ ní àjọṣepọ̀ rárá fódìdí oṣù kan mo lè má fún ẹ ní owó owó tó máa pa láàrin ọdún kan mo lè má fún ẹ all the time. irọ́ ni. i'm damn serious ṣùgbọ́n ìyẹn o tó bá lè accept deal tí mo fẹ́ propose ẹ tó bá lè ṣe. má ṣe ẹ jẹ́ kí n mọ̀ kí ni ẹ ẹ jẹ́ kí n mọ̀. bọ̀bọ́ tí mo yọrí wà tẹ̀pọ̀ ní alẹ́ ìjẹta yẹn mo fẹ́ mú mo fẹ́ kó bá mi mú. ẹ fẹ́ mú lọ́nà o kí ló ṣe fún yín torí kọ́sítọ́mà mi gidi gan ni and he is a very caring man. fún ìdí ọ̀kẹ́ ni ọlọ́tún kó ló ń kígbe ó lè paraku ni. yé o lè mi mọ eh, eh, eh, sori mo dẹ̀ ti ń gbìyànjú láti mú tipẹ́tipẹ́ hmm. ṣùgbọ́n gbogbo ọ̀nà tí mo gbà pátápátá pàbó ni gbogbo ẹ̀ ń já sí lówó ni mo ṣe sọ pé ìwọ lè ràn mí lọ́wọ́ láti bá mi mu. kí ló tẹ̀ wá mu ní alẹ́ ìjẹta yẹn. ẹ ẹ mu ẹ kì í ẹran bẹ́ẹ̀ ló po rẹ ni. Ah! ṣòro ọmọkùnrin tó ń wò yẹn ẹ náà ń pè ní kò ṣe pa kò ṣe nà lóògùn bọ́rọ́bọ́rọ́ ló ń yọ kì í ṣèyàn lásán bẹ́ẹ̀ ẹ ajẹpẹ aláìdáni yín nìyẹn nígbà tí ẹ̀yin ọkùnrin kùnrin ò bá lè dààmú ọkùnrin bíi ti kó wá jẹ́ pé obìnrin ilẹ̀ wa ní kó wá lọ mú ọgbọ́n ò lè fẹ́ kémi dá sí. my dear delilah ló mú samson ìyá wa efa òun ló fa dams lé èṣù lọ́wọ́ kó tó di pé bàbá ṣubú dànù olórí orílẹ̀-èdè kan náà wà tó yẹ pé obìnrin bẹ́ẹ̀ yẹn àwọn náà padà deliver ìlẹ́kú lọ́wọ́ ó ní mo ṣe mọ̀ pé kò sí nǹkan tóbìnrin fẹ́ ṣe tí ò lè ṣe ó wá bo làṣẹ wa wá bo lágbára wa bá mi làṣẹ ọwọ́ ẹ̀ bá mi mu. Ah, àfi bí ìgbà tẹ fi ogun bá mi sọ̀rọ̀ torí ṣe rí àyà kìkì tẹ fún mi yìí ó jẹ́ kémi náà máa rò wípé mo lè ṣe àmọ́ oṣù kan tí ẹ sọ wípé mo máa lóyún òní lè bọ̀ sí o lórúkọ kò bẹ́ẹ̀ máa fẹ́ gbàyàn ní àsìkò díẹ̀ ṣóyè yín àti wípé ẹ fún mi tó bíi three hundred thousand o at least tọwọ́ tí n bá máa fi tẹ̀ tán kémi náà lè rí change tó kù fi sọ wípé mo tẹ̀ fẹ́ sá pamọ́ kí n forí ara mi pamọ́ ẹ àbí kí lẹni mo sọ sà. mo máa fún ẹ ní five hundred thousand naira kó tó ṣiṣẹ́ yẹn máa fún ẹ three hundred thousand tó bá ti deliver bí wọ́n yẹn fún mi máa fún ní two hundred thousand naira balance deal or no deal. ah deal it's a deal cheers. òrèjé jésù òjé jésù orúkọ jésù òjé jésù ọba ìyọba yíráyé pẹta lọkàn jẹ lẹfẹ akabika ọlà akabika ọlà akabika ọlà kabikúrò lórí rẹ o kabikúrò lórí rẹ o kabikúrò lórí rẹ o akabika ọlà akabika ọlà akabika ọlà kabikúrò lórí rẹ o ẹ̀jẹ̀ jésù orúkọ jésù ẹ̀jẹ̀ jésù orúkọ jésù ọlọ́run alààyè ó ní pípéjọ wọn yóò péjọ kì í ṣe torí ìwọ Babátúndé Ìṣọ̀lá Fọlọ́runṣọ́ gbogbo àwọn tó bá dìde sí ọba ìní àwọn ìdálẹ́bi ní ọjọ́ ìdájọ́ ọlọ́run alààyè ẹlẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀rẹ́ lórúkọ Jésù nípa agbẹ́rẹ́ jẹ Jésù ah! ọba ìjọba ayérayé ẹlẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀rẹ́ mẹ́ta lọ́kàn ìjìnlẹ̀ ìfẹ́ ọlọ́run mo fi Babátúndé Ìṣọ̀lá Fọlọ́runṣọ́ síwájú rẹ̀ ọlọ́run mi lórúkọ jésù nípa agbára ẹ̀jẹ̀ jésù kristi bá mi dáàbò bò ibikíbi tó bá wà báyọ̀ lọ́rùn ààbò rẹ̀ yóò dájú ààbò rẹ̀ yóò dájú tá a bá rí gbogbo ẹnikẹ́ni àti èèyànkéèyàn àbí ọ̀kọ̀ọ̀kọ̀ tó bá ro tiẹ̀ níbí lórúkọ jésù ibi yóò bà ibi yóò bà ibi yóò bà ọlọ́run alágbára ọmọ mi tó ti inú ìlú wáyé lórúkọ jésù nípa bọ̀rẹ̀ jẹ jésù kristi bá mi dáàbò bò bá mi dáàbò bò ibikíbi tó bá wà gbogbo ẹnikẹ́ni tó bá pè ní ẹ̀mí bí ibi jẹ́ kó bá lórúkọ jésù nípa bọ̀rẹ̀ jẹ jésù kristi bá mi dáàbò bò olúwa bá mi ràgàbò bá mi ràgàbò alágbára bí àràpá jòrò ìdànù ah mo fi títóbi rẹ bẹ̀ ọ́ ìwọ lọ́run ògbó ló sọ fún wa oníkà béèrè oní àwa yóò gbà oníkà kànlẹ̀kùn oníwò yóò ṣí fún wa oníta ló lè béèrè àkàrà tí ọmọ tí lọ́wọ́ bàbá rẹ tí yóò wá fún ní èjò ah Ọlọ́run mi. arúgbó ti rí mi bí jọ ọmọ kan ṣẹlẹ̀ wàá fún mi ní fúdkà kan sẹ́yìn àwọn tó bá farabalẹ̀ gbọ́ mi àwọn tó ṣẹ̀ṣẹ̀ wọlé tó wà bẹ́ẹ̀ náà wàá fáwọn ní vodka kan tí ó ti jẹ́ ọmọ kan tó ṣẹlẹ̀ mọ́ mi àwọn náà múnú mi dùn mo dẹ̀ fẹ́ kí everybody tó wà bí náà kínú wọn náà dùn pẹ̀lú mi ìwọ gógó fúnra rẹ kò mú nǹkan kan náà kò mú ìwé ẹ̀kọ́ <laughs> pẹ̀lẹ́ lọ́sẹ̀ yẹn sì lọ́sẹ̀ yẹn lọ́sẹ̀ yẹn lọ́sẹ̀ yẹn. bro tani bro oh ẹ̀mí ìpè mi lẹ́ ń pè bro ẹ a kàn fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín náà ni ẹ ṣe gan um, ọlọ́run á fi sọwọ́. ẹ ṣe no problem you welcome. Uh, sis ẹ ṣe gan ẹ bá a dúpẹ́ lọ́wọ́ wọn. Ah, ah, problem ṣé wọ́n ní sis ẹ kó bá ìdílé ìgbà wẹ́ẹ̀kùn yìí wà wọ́ọ̀kì. ó ṣe ṣe kó má lè gba ẹ̀yìn jáde ó ti kẹ ẹ ó ṣe ṣe kó má lè gba ẹ̀yìn jáde bọ́tò mo tí wàá ṣe fèmí mi ò tí ì fẹ́ ṣáà ṣàfihàn mo fẹ́ sáré wọ rẹ́sítọ̀ mẹ́ ok yeah no problem yeah oh, bro oh, bro no enjoy yourself oh, ok ẹ pẹ̀lẹ́ ẹ ra ojú ń dùn yín ok. okay.

Toilet, ìtẹ̀lọ̀ lẹ́ẹ̀kan ṣé ó ṣì wà ń bẹ̀ àbó the shift position because toilet tiẹ̀ máa ń fọ́ ni ìgbà míì á wà ń bẹ̀ yẹn tó bá pé á tàtàkù á bọ́ sẹ́yìn bí tó bá tù ó máa ń wá sí àárín bá. ọ wọ́n tún lè gbé wá síbí. kò lẹ síbi tó wà tẹ́mi ò ti lò. ẹ tó bá gbé wá síbí ó yá ṣe síbi jẹ́ kí n rí ẹ. lóye náà lówó á mọ̀ lọ́wọ́. bọ́ọ̀ ah. bí ẹ dákó tú tó dàgbà ti ṣàṣìṣe láti fún wọn rántí àbórí bó ṣe ṣe rádaràda ojú kòkòrò ló máa ń pẹ lòmíì ńgbà tẹ mọ̀ pé ẹ̀bọ̀ tí mo kí ló dé tẹ gbà á. Oh! ìlọ́yà ẹyẹ tí wọ́n ṣe thank you. mo kàn ní dúpẹ́ orí ni o lẹ́tà ìdílé orí ni ò dúpẹ́ nígbà tí. èmi ọmọ ẹkùn tó fẹ́ torítorí ọmọ ẹkùn tó ń fi tòrìtòrò ọmọ ẹkùn tó ń gorókè tó ń gbẹ ẹran jẹ lọ́wọ́ ọmọ ọjọ́ baby that's all yeah. Something. Tell your manager. No, wow, okay. I'll see you later, okay? mo mọ̀ pé sórí ẹ̀ wí rẹ̀ ti yé I, àbí rubbish ònìyàn tó pa ti wá sí bà so kò dẹ̀ sí sí ọ́fíìsà kò sí sí ọ́fíìsà tó o ṣe so orí ọtọ́ mi kí mú píṣù sí kí yẹn pa kí ló máa sọ pé ó ṣe ó ṣẹlẹ̀ sẹ́ bẹ́ẹ̀ slap yourself slap yourself. mo kò yẹ ẹ stupid man tó ẹ kó yókò sí ẹ kó máa ṣe. Daddy Abiru is my name o and I remain loyal. ẹ ẹ Daddy Abiru is my name. wẹ́n so àmáìnà ìwọlé. kọ́ kọ́ ó yẹ máa bọ̀ máa bọ̀ máa jókòó. kò bú báyìí ó ẹ kó lè ra ọdún fún wa sí i ọdún yóò ojú ayé. ojú gbà mí ti fún ẹ nígbà tí wọ́n mọ ìpè ìwà táwọn èèyàn ẹ ẹ mọtí mu kí lẹ mọtí sí ẹ ṣé ìwọ mọ iye wàhálà tí mo ṣe kí n tó rí bọ̀bọ̀ yẹn mú débi tí mo mú dé yẹn ẹ kò wá jeopardize gbogbo effort mi ṣá wo look here Mr. Man èmi wá sọ fún ẹ wípé èmi ò ṣe mọ́ o yes kó fún mi ní balance mi cause it's the end of the game i'm no longer interested. no no no àfọlá má sọ bẹ́ẹ̀ yẹn náà ah dúró dúró dúró kí ló fẹ́ ká ṣe ṣé a máa jókòó síbẹ̀ yẹn láì mú nǹkan kan ni i mean tókùnú yẹn bá wọlé tó bá wà ń bẹ̀ yẹn tá a mú anything ó bá mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ dẹ̀ máa wo dáre dìdìrìn tó ti wá ń pa yìí o kò mọ ti rárá o sìgá lásán ló fà o èmi ò dẹ̀ mọ̀ gbà tí mẹ́ńtọ̀ wá di ọtí tó intoxicate èèyàn tó yẹn. that's the point that's the point ṣé ìwọ mọ̀ yìí pé sometimes tíyàn bá mumi jù ó máa ń pààyàn bí ọtí ni yes too much of everything is not good. èyí tó pè ní dáyà bí kí ló porúkọ ẹ yẹn bó ṣe ń fa sìgá bí òtòṣì babaláwo. ah ah. it's okay it's okay Fọlá ìyẹn ti lọ kí ló rò pa máa ṣe ọ̀nà míì wo lò pé a lè gbà láti fi mú màá yẹn. kò sí ọ̀nà mi kankan ju wípé kò kó balance mi fún mi because tó bá tún sọ̀rọ̀ nǹkan mi say it's like you're discussing another business entirely and tó bá fẹ́ kí n ṣe anything fún ẹ again o máa san ẹni owó tó bá fẹ́ san fún mi ní ìlọ́po ìlọ́po this time around ni. ṣe Fọlá mi ò mind láti san kó jẹ́ triple nǹkan tó ṣe pàtàkì sí mi jù ni pé mo fẹ́ mú màá yẹn báwo ni ṣe máa mú ìwọ tiẹ̀ ṣe fún mi ní balance mi náà kó dẹ̀ fún mi ní advance new business àṣẹ̀ṣẹ̀ ń discuss yìí. Um, ok ṣòrí mo máa lè fún ẹ ní balance owó tí mo jẹ tẹ́lẹ̀ but ṣòrí ti advance n máa ní láti wọ bank kí n cash owó kí n dẹ̀ fún ẹ but kí ló pa ṣe máa mú. wo lókè ọ̀rọ̀ tá à ń sọ yìí ti dọ̀rọ̀ owó rẹ̀ ọjà rẹ̀ ìwọ tiẹ̀ jẹ́ kí n kọ́kọ́ rí owó kémi fi ojú rí owó ah, ah, ọpọlọ mi máa ṣí sílẹ̀ ni mm. then màá lè mọ the next line of action. Fọlá kí ló dé tí ẹ ti wá di kòkòrò jẹ́ pé kò mọ nǹkan míì tó ń jẹ àfowóṣá tí n bá dowó tí máa jẹ mí. kó balance mi fún mi. Uh, it's all right. ó yà wọn dáa. jẹ́ àlọ́ náà.

চলো চলো Thank you. this time. Am I have your particulars? Sorry, sir. Yeah. I don't understand what is going on. Oh, sorry. Ṣé nítorí eléyìí? Zoo ni mo ti ṣiṣẹ́. Animal research officer ni mí. Smith ọ̀rẹ́ òun ló gẹ́gẹ́ òun ni mo fẹ́ lọ treat ẹ. Um, anyway, stop and search làwa ń ṣe. And, um, tó yìí mò ń bọ̀ ẹ fún mi ìṣẹ́jú kan mò ń bọ̀. ẹ kí n wo. but kí kí ló ń ṣe yín náà kò bára mu náà ẹ. bọ́tà. bọ́tà kí ni gbà ó gbà lọ́wọ́ mi jèrè ẹ yé máa rèsè fọ́ fọ́ fọ́ Okay. ẹ jẹ́ kí n máa embarrass àwọn ẹni ẹlẹ́ni. oh gentleman uh, sorry Eh? thank you. ó dáa pé kíní yẹn dàpọ̀ mọ́ra wọn bákan bákan hmm. ẹ jọ ẹ lè má lọ. but ẹ dúró kí ló why the false alarm? Eh? ṣebí nọ́mbà wà lọ́wọ́ ẹ̀ ó ti wò ó kò ń ṣe nọ́mbà yẹn. Ah. wọ́n kọ́ wíṣẹ́ bó ah, okay ah. all right all right. Ah. ah bọ̀bọ̀ confucianist ni máa yìí. Fọlá kí ló dé? Tí wọ́n bá ń wá òde ní ilé ajé ìyá bí òun kò ní nǹkan tí ẹ̀rìn jìnnà nítorí pé ìwọ gangan ni ìwọ ni ọ̀dẹ̀ òpònú ayérada afọ́fúngbẹ́mu. Ah. yes of course ọ̀dẹ̀ ni ẹ̀ náà ó yẹ lẹ́ni tó yẹ kó jẹ́ ọlọ́pàá rárá ìwọ ó bá ẹfọ̀n lábàtà ó yọ bẹ́ẹ̀ tì ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ mi ó ò tiẹ̀ fẹ́ mọ bó ṣe jẹ́ ìwọ wá ní pẹ́pẹ́sẹ́ kí n bá ẹ wá bí mo ṣe máa mu àá mo sọ fún ẹ mo ní aṣẹ́wó ni mí ó dẹ̀ gbà sí mi lẹ́nu ó wá ń kó owó fún mi láì mọlé ó láì mọ̀nà mi anyway èmi kàn ní kí n sáré jí sọ fún ẹni wípé fọlọ́run ṣọ́ tó ní kí n bẹ́ẹ̀ mú yẹn ọkọ lè tèmi ni o husband òun ni mo bí gbogbo ọmọ inú mi fún ok tó bá jẹ́ wípé ọ̀dẹ̀ ni ẹ́ àbí ó ṣì gọ̀ òmùgọ̀ ṣe ni ẹ́. ló máa tún sọ pé ó fẹ́ pe line tí mo fi pè é yìí padà because guess what this is a new number so o lè máa ní kó pè padà. yẹ èmi àti ẹ fi ẹ catch phone ni game méjèèjì tàbí ẹ play àfi ẹ catch phone ni of course. Fọlákẹ́mi èwo ni show kejì. ti roadblock of course yes. fọlọ́runṣọ́ ni bàbá ilé jò fọlákẹ́mi tẹ̀dẹ̀ sọ wípé kó bá yín mú fọlọ́runṣọ́. òun ni gangan lè jò yes. <laughs> ìwọ náà rí wípé fíìmù tó dùn gan ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o eré ṣì ń tẹ̀síwájú watch out good day. ṣé mo dìdìrìn ṣá. èdè mọ́nì <laughs> ta lè fún òlé fún ta lè di olédì èdè tó dùn orúkọ tẹ́ ẹ fún yẹ́ ẹ lóyún òun ló dé àgbò màmá tẹ́ ẹ mú yẹ́ ẹ gùn èdè ọ̀hún ló di adé òkòkò nígbà tó dàkúkọ gàgàrà tán ló bá fi yẹ́ ẹ pátá. márùn lóògùn ẹ o tẹ́gùn bá burú kọjá láyẹ̀wò tó bá tẹ́rí sí i yóò fẹnu họra sáà sàbímọ̀jì ní ọ̀sán ó lè bá àrí bíi tírí ó rí. ẹ rọwọ mi ah, ẹ ṣe mo dúpẹ́ o ọmọ àrí yìí bá ẹ ṣe gan o torí mo ṣe ń padà sọ ọ́fíìsì bàbá. èmi ọkùnrin mẹ́ta eh. <laughs> àbàìsálà ìjẹ́ ọ̀dà bọ́ o. ọkọ àbíkẹ́ ah, ah. ẹnu tí iná ló ṣe wá tí mo fi wẹ̀ tí mo tún fi múra tán ìwọ ọmọkùnrin sì wà nídìí ọtí wọn máa ṣe rẹ léṣe. ẹni ọtí gidi hmm. Hmm. kò sí nǹkan tó máa ṣerú wa. Mm nípa ọtí mímu mo fẹ́ mu àmupara mo fẹ́ mu àmuyó bí irú eléyìí tó fẹ́ rọ̀ mí yó nígbà tí àwọn òpònú olórí burúkú yẹn tí wọ́n fẹ́ mú mi hmm? mo wá fẹ́ mu yó lénìí kí yó rẹ̀ gbẹ jù. lọ́rọ̀ kan ṣá o fẹ́ mu ọtí yó bámú kó mú tán kó wá bìdà sílẹ̀ kọ́mọ ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ kó wá bẹ́ẹ̀ kó àbí bẹ́ẹ̀ kọ́. èmi ajá kì í jọbi hmm. èmi á mọ tí màá pè dá sílẹ̀ ìwọ fúnra rẹ mọ̀ ipe tó ti bá kún gbogbo orí tébù ìpàpàtà màá mú hmm. Hmm? màá mú kò dẹ̀ sí nǹkan tó máa ṣe mí àbí ò gbọ́ wò bí ìwọ ni kò lọ sọ́jà bó ṣe ń lọ yìí lọ ṣe nǹkan aládùn kí n jẹun tó gbámúṣé ká wá ṣeré ayọ̀. ètò mi kò fẹ́ sọ fún mi wípé gbogbo nǹkan tó bá ṣáàtì kò wọ ìwé fún ara orí ẹ̀ báyìí òun máa fi kó tó ti gbọ́ mi kò rí ààrẹ ló máa fi kó. kẹlẹ títí dé. ẹ̀mí ní pẹ́ẹ́lí ṣe ti gbọ́ mi láṣẹ ìrẹsì. má bẹ̀rẹ̀ ṣáàkì ní púpọ̀ jù. Shoko was stressful you ṣá. Ah, not too bad. Mm. <laughs> that's my babe. thank you daddy. oh nice dress. thank you daddy mom got it for me. Mm. yeah. Oh, me. wait the other time they lost the shopping mall right. yes daddy. we are lucky together, that yes. what oh, a nice girl Larry. Right? thank you daddy. oh it's my baby. daddy. Hmm? Take a seat. kó sì mọkàn appreciate ẹni àbí ó nọ́mà náà kí bàbá appreciate ọmọ ẹ̀ ok because ah. eh? of my shit. thank you dada. Ah, ah. ṣọ́bù mi ni oh my god see no no no no no no relax relax relax ọ̀dọ̀ dáàdi ló wà ok. mo ti dá. hands off me. You irresponsible father. It's on me. It's on. Did